tó ọlọ́run ní tí wọ́n èmi ni tí náà lóòótọ́ bàbá kan fáàmù international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro gbogbo ọjọ́ ṣùgbọ́n sínú òyìnbá lọ wà ìwọ̀n ní káwọn abọ́ta tó ń gbé yẹn kó lè orúkọ rẹ̀ tí ò ní abẹ́rẹ́. láti ìgbà yẹn lọ sí bọ́lá ìjọba. àwọn àwọn bàbá wọn ti pẹ̀lẹ́ àárọ̀ nation ti dúró Yorùbá nation ti sẹ̀ no going back. bó ṣe wà ẹ́ sìn ká ní ẹ̀kọ́ ṣe lè wọ́n lè lè ẹ̀kọ́ máa jẹ́ kó máa lọ. lérò wa pọ̀ gan ní gbogbo yìí rẹ̀ báyìí gbogbo àwọn tó lọ sásọ ọ̀hún yẹn tó lọ sọ̀hún yẹn ó yẹ kó wá sí i. gbogbo yìí máa lọ máa fún ètò ìwé tàǹkẹ̀ tó máa yẹ kó tó máa gbà lùkọ̀. Yorùbá nation no going back no election nílẹ̀ Yorùbá ní twenty twenty three. Yorùbá nation Yorùbá nation. Nàìjíríà ló ń bá. Bàbá women of purpose pẹ́tà àti bíbí sí kò sí nǹkan tí our crowd fẹ́ bí ṣe bí kò ṣe a sọ fún àwọn mọ́tò náà la máa fún la fún kò sí àwọn crowd o àwọn tó wà nínú mọ́tò la máa fún àwọn tó wà fún nìyẹn àwa là ń ṣe nǹkan. àwa là ń ṣe nǹkan. so kí gbogbo àwọn sọ pé ẹkún mi ẹkún mi kí làwọn abẹ́jọ ṣe mọ́. abẹ́ káwọn èèyàn mọ̀ ṣe ti understand. this is our speaker for Ogun State so therefore. Uh, what's his name? Yeah, Okwe So Nice. Hmm? Okwe So Nice. Okwe So Nice has delivered the, the, the, women of purpose. The, the flag and the flyer from women of purpose to rush in the State. We really appreciate you. Uh, we thank you. We really thank you. God bless you. So, Okwe So Nice, so nice I deliver. So, and it has been delivered to our speaker in the State, exactly. of which we will be distributed to all the movement of the football that is passing all around, by which we really appreciate you. Thank you, thank you, and God bless you. Ẹ bá tún bá a sọ Yorùbá fún wọn. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin women of purpose láti. Ọ̀gbìn láti òkè àrò. Òkè àrò. Láǹbẹ́. Láǹbẹ́ tẹ́fún ní wọ́n tẹ́ fún wa ní flag àti flyer yìí. Ẹni tẹ́ fi rán obì jíjẹ́ fún wa o. À ń hand over fún speaker àwọn lókun state láti lè fún àwọn mọ́tò àtàwọn èèyàn tí wọ́n ń lọ kí wọ́n lè mọ̀ wípé ọmọ Yorùbá we are ready to go ẹ ṣe àdúgbò. ẹ ṣe gan so in person of comedy mayor so bẹ ẹ jẹ nìyẹn ẹ ṣe gan so a máa fún àwọn mọ́tò tó bá ti ń lọ so ẹ ṣe gan bọ́lá rẹ. gómìnà alágọ̀dẹ pé àwọn mọ́tò náà àwọn mọ́tò àwọn mọ́tò làwọn bá fún. àwọn mọ́tò wọn ní ká fún. ẹ fún mi lẹ́ẹ̀kan. àwọn mọ́tò méjì. ẹ máa bọ̀ ẹ dá mọ́ àǹtí tì bí wà ẹ má yí kí ni tẹ yọ ẹ ti tẹ mára yín ẹ ti tẹ mára yín. ẹgbẹ́ ọtí ṣe é bá mi gbélé dání. ẹ fi méjì méjì. ọkọ̀ wọn ni àwọn mọ́tò ló máa fún títí. mọ́tò mọ́tò mọ́tò mọ́tò mẹ́yọ̀ mọ́tò. mọ́tò mọ́tò wọ́n ní kò ṣe pàtàkì. Fẹ́mi moto, moto, moto, moto. mọ́tò Yorùbá nation. ó mọ̀ kó wà lọ́wọ́ mi. olórí ìbéèrè tó yẹ ká lọ́ta fún. ó mọ̀ ó mọ̀ ó mọ̀ ẹni pé kò já pátá mọ́ ó máa gbà. òkè à ẹ̀kọ́ ṣe mẹ́lò ṣiṣẹ́ lọ́wọ́ ní wàá lóṣù ó ó ní ṣe ṣiṣẹ́ lọ́wọ́ ní sọ́wọ́ fún ẹ̀. ẹ̀wọ̀ àwọn èèyàn wọ́n ti gbà tó. wọ́n náà wọ́n kan wà ní kútọ̀ àwọn wo ni. ẹ tó máa bọ̀ ń dì tó máa bọ̀ ká máa padà lọ sí kútọ̀ báyìí. ẹwà àti ẹ̀mọ́ àwọn kan ní ká máa bọ̀ nígbà tí wọ́n láti kútọ̀. ẹ lọ́kọ̀ mẹ́wàá. Hello. Ah, ìta jẹ́ ìní Ṣàgámù ní ọ̀nà Ìbàdàn. change abẹ́òkúta kẹ̀ kò sí ta change abẹ́òkúta. ok ó yá mo lẹ́yìn wà níbo lẹ́wà báyìí mo lẹ́wà mo lẹ́wà. change báyìí ní ìṣàgàm ìdógbà ọmọ ìbàdàn ibẹ̀ ni gbogbo wa sì wà báyìí sẹ́yìn ọ̀fẹ́ kó fáyà wá fún wa mọ̀. sọ pé ta change wà lábẹ́kúta ọ̀nà ṣágàmì bẹ̀rẹ̀ ni ta change wà ṣágàmì kò sí ikú tó kú tó ló wà lábẹ́kúta. àtàlẹ́ Yorùbá nation Yorùbá nation ó Kútì ìyá mi Kútì. faramọ́ ni.

Charlie, Charlie. Ah! Baba, Baba, JJ for life, JJ for life, no going back. Àwọn ilé ìjà lè tọ́. Nàìjíríà ló pa Bíọ́lá, eh. Nàìjíríà ló pa owó lọ́wọ́, eh. Nàìjíríà ló pa Fẹlá, eh. Nàìjíríà tó bá fẹ́ pa Sunday Igboho. Wọ́n tó bẹ̀. Yóò bá lè sọ náà. No going back. No going back. No pay no gain. Yorùbá ní sọ báyìí o èmi ò bọ́ sí ẹ o èmi náà ti gba Yorùbá ní sọ. àwọn tí Yorùbá gbọ́ lélẹ̀ adé ní tí Yorùbá gbọ́ wà ní. ee jẹ́ nìyẹn bàbá ah, bàbá o sálẹ̀ ẹlẹ́ àṣẹ ìdìbò àdé ó yà ó yà ó ti jẹun parapọ̀ ẹ Mr Kenny ẹ jọ àwọn mọ́tò yẹn ti ṣe fídíò àwọn kiri yẹn. àwọn ìjẹ̀bú pé mò ń pè tán náà ń bọ̀ tí kiri lélẹ̀. ọtí ilé ní ìsìn tí wọ́n ti jàpọ̀ lọ́wọ́ ọmọ wa lọ́nà. ok agbára rẹ o jálè jálè jálè àlè <laughs> ah, <laughs> eh, rárá rárá ah, kọ́ mi máa lọ kàn gidi kó máa lọ ṣọ́ọ̀kì. <laughs> bàbá o jálè ọdún sọ ní bàbá kùtà báyìí ah, aláṣẹ ni wọ́n lè. Eh, ewé ìwò la máa wọ̀ báyìí o. àárẹ̀ àwọn sígá bọ̀ yìí ẹnu làwọn yẹn kọ́ ní kí tajà karajà rí. kọ́sáìtì ọ̀wọ́n yìí rọ. ọ̀rẹ́ àgúrò kù. ó yà. ẹ o ti tàn án ti ẹ oní kólógbè. àyẹ̀wò lọ fún wọn lẹ̀. Oh yeah, tọ́lẹ̀ tọ́lẹ̀ hello sister ẹ wo kó tó ṣẹlẹ̀ nísinsìnyí báyìí ni pé wọ́n ti ń gbé mọ́ àwọn kan sì wọ́n ti ń sọ ọkọ̀ yá kó máa bọ̀ ní Abẹ́òkúta báyìí so mo dẹ̀ fẹ́ kẹrin rẹ méjì ẹ kó tó sin sọ́ọ̀sì ni nìyẹn àwọn kan dẹ̀ ti ń gbéra báyìí báyìí báyìí báyìí so mo nífẹ̀ẹ́ kẹrin rẹ méjì bóyá kẹ̀sì ní sùúrù l'Abẹ́òkúta ń bẹ̀ sódà máa lè parí yín bẹ̀ Eh, ni suru. ṣé ìṣúwà ní mọ́tò báyìí ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú bàbá mi àṣẹ ìdùnnú rí bàbá mi ok ok ok ọ̀rọ̀ ẹ ṣe gan.